ìwòye ẹ̀yin èèyàn wa nílé èmi ọmọ yín náà mo ti sì dé sójú ìwòran yín lónìí lórí ètò gbàgede ìlú ní báyà tí wà nígboro láti mú ọ̀rọ̀ tí ó kan àwọn ará ìlú wá sí ojú ìwòran yìí ọ̀rọ̀ tí ó sì kan àwọn ará ìlú tí a mú wá sí ojú ìwòran yìí lónìí náà ni ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà léyìí tó mẹ́hẹ̀ a ti wà nígboro báyìí bi àwọn èèyàn wa ṣé tí wọ́n lérò pé a lè ń gbé nípa ètò ààbò wa tí ó mẹ́hẹ̀ yìí ẹ orúkọ tèmi ni Ìfẹ́ Ṣìkẹ́mi Adéyẹmí Ọláìyá ẹ máa bá wa bọ̀ tí a bá wò ètò ààbò wa ní nàìjíríà ó ti jẹ́ nǹkan tó burú jáì fún gbogbo wa nítorí pé kíni àti rìn wa àti ṣe àti jẹ àti ṣe anything wa ní àyíká àti àgbègbè wa ó ti jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó bà wá lẹ́rù even àti ká rìn àti ká ṣe a lot of things àmọ́ bá ṣe lè ṣe nítorí pé kíni ààbò wa fúnra wa ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń bà gbogbo wa lẹ́rù àti kó lọ láti ìlú kan sí ìlú mi àbí láti àdúgbò míì sí àdúgbò kejì ó jẹ́ nǹkan tó ń kọ wá lóminú tí a dẹ̀ wí pé ó yẹ kí àwọn ìjọba kó bá wá nǹkan ṣe sí. kọ́kọ́ ibi tèmi ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ni pé lórí ètò ààbò ààbò tó bá ń sọ̀rọ̀ nípa ti ààbò ààbò ti bẹ̀rẹ̀ láti ara wa fúnra wa àwa fúnra wa gbọ́dọ̀ kọ́kọ́ máa dáàbò bo ra wa tí wọ́n bá sọ wípé aago mẹ́fà aago mẹ́fà aago méje ká má kúrò níbì kan ká ti mọ̀ yìí pé within the range of five to six o'clock ká ti dé inú ilé wa ṣùgbọ́n gbà tán bá sọ yìí pé aago mẹ́fà ká má débi ẹ̀ ìgbà míì aago méje aago mẹ́sàn-án ìyàn mi á tètè máa rìn kiri ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ní wọ́n ní ọmọ tá a bá bíire kì í rìn de òru náà nígbà tí a bá dẹ̀ ti bá ń wò ó tá a bá ń wò ó tó bá yẹ pé a ti ń pa àwọn òfin wọ̀nyí tá a bá ń pa mọ́ mo believe wípé ó tún máa reduce one or two things ìyàn míì ó lọ sí ìlú tí ò mọ̀ ìlú tí ò mọ̀ yẹn màá sọ fún yín pé aago márùn aago ó ṣẹlẹ̀ gbéra lóńdó tó ń lọ sí like four five hours journey a ṣẹ̀ máa gbéra nìkan bí aago márùn aago mẹ́fà kó tó débẹ̀ aago mẹ́wàá ibi tí ò mọ̀ rí a wà stranded ó máa jẹ́ ó máa fún àwọn àwọn tó fẹ́ ṣe ìjàmbá yìí ó máa fún wa ní àǹfààní láti lè ẹ́ńtà wa láti lè ṣe nǹkan burúkú sí wa ìdí tí mo fi sọ pé ààbò ó bẹ̀ láti ara wa fúnra wa àwa personally fúnra wa a gbọ́dọ̀ kọ́kọ́ dáàbò bo ara wa ká tó mọ̀ yìí pé ìlú máa wá nǹkan kan ṣe sí àwọn kankan and tún believe pé àwọn agents wa àwọn security personnel wa tó wà ẹ kàn recruit wọn kàn fún wọn ní good salary tó máa fún wọn ní salary tó dáa mo believe wípé all these people wọ́n máa try àti secure wa láti lè jẹ́ kí ìlú wa tó wà dáadáa. ẹ ìlú òkèrè lè ràn wá lọ́wọ́ wọ́n lè ràn wá lọ́wọ́ lórí ètò ààbò wa lóríṣiríṣi tí a bá wò ó nǹkan tí nàìjíríà ń fẹ́ ṣe àti tó bẹ́ẹ̀ láti ṣe nàìjíríà believe wípé a lè meet up pẹ̀lú amẹ́ríkà àti standard amẹ́ríkà tó jẹ́ wípé twenty thirty fifty years to come a lè má bà a lè má bà ṣùgbọ́n láti pe àwọn ará òkè wá láti lè wá ràn wá lọ́wọ́ nǹkan tó dára ni nítorí pé kí ni ó máa ràn wá lọ́wọ́ ó dẹ̀ máa tún jẹ́ kí ìlú wa kó gbèrò sí i nítorí tí amẹ́ríkà bá lò ó tó máa fi gbogbo àwọn specifics specifics wọn láti fi ràn wá lọ lórí ètò ààbò màá ń sọ fún yín pé gbogbo eh, olè ń jà lọ́tún kidnapping lọ́sì gbogbo ẹ̀ lóríṣiríṣi gbogbo ẹ̀ máa reduce so nǹkan tèmi wò ni pé a lè involve a lè pe àwọn American láti ràn wá lọ́wọ́ lórí ẹ̀. ètò ààbò orílẹ̀-èdè yìí jẹ́ ohun tó ń bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ tó dẹ̀ tójú sú ènìyàn nítorí abaníkàwò àti tọmọ ọjọ́ mélòó kan bọ̀tà bá ní ká wo ètò ààbò orílẹ̀-èdè arípò ń mẹ̀hẹ̀ sí lójoojúmọ́ èèyàn ò lè sùn nínú ilé pẹ̀lú ojú méjèèjì pé kò ń di lákòókò tá a wà yìí àti wípé even lọ́sàn-án gangan àti rìn láti ìlú kan sí ìkejì ó jẹ́ ohun tó lágbára púpọ̀ láìsí pé bóyá èèyàn gbé aláàbò tó dángájíá ó ṣòro fún ọ̀pọ̀ èèyàn láti rìn ibìkan sí ibìkan. Si ọ̀pọ̀ pàápàá gan láti lọ mú oúnjẹ nínú oko wọn tó jẹ́ nǹkan tó jẹ́ pé ó lágbára láti lè ṣe fún ìdí èyí ó pẹ̀lú nǹkan tó jẹ́ pé ọ̀rọ̀ gbogbo ìlú pé gbogbo nǹkan tó ń wọ́n sí èèyàn ò lè débi tó máa ti lọ mú oúnjẹ òòjọ́ ẹ̀ láti jẹ èèyàn fúnra ẹ̀ lélẹ́yìí ojúlala kan fi ń ṣọ́rí kò síyàn tó lè sọ pé òun fararọ pé nǹkan kan fararọ fún òun so ọ̀rọ̀ ààbò òun nǹkan tó jẹ́ pé ó tojú síyàn pátápátá nǹkan wà tí mo rí bẹ̀ ni pé àwọn aláàbò wa one wọn ò tó in terms of ratio àwa ènìyàn yẹn population of the populace of this eh, very country àwọn aláàbò tá a ní ò tó àníwọ̀nba tá a ní ọ̀nà again àwọn irinṣẹ́ tí wọ́n tún ní náà again a rí i pé kò bá ìgbà mu tó tí wọ́n lè fi kojú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ. òwe yorùbá kan sọ pé wọ́n lẹ́lẹ́rù ló máa ń kọ́kọ́ fẹ́ àwa fúnra wa la kọ́ ní láti gbé ìgbésẹ̀ yẹn tá a bá ìwà gbé ìgbésẹ̀ tó bá jẹ́ pé agbára wa ò ìgbà yẹn la máa lè sọ pé òkè à báyìí báyìí o ká lè invite èèyàn láti òkèèrè wá but for mi ò rò pé ó yẹ bẹ́ẹ̀ because wọ́n ti ní pé àwa fúnra wa ìgbésẹ̀ wo là ń gbé láti lè jẹ́ pé a rí pé irú àwọn nǹkan báyìí ipò ń dínkù láwùjọ. Ah, ètò ààbò nàìjíríà yóò mẹ́hẹ̀ gan-an ó lágbára èèyàn ò gbúdọ̀ travel àwọn tó ń ṣiṣẹ́ inú oko wọn ò gbúdọ̀ dá nìkan lọ sóko àwọn fúlàní darandaran inú oko náà ti ń pa wọn tọ́lẹ̀ ti ń bá wọn sùn kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. ìgbésẹ̀ tí mo mọ̀ pé ìjọba lè gbé báwo dàbí pàgbára àwọn ìjọba yẹn ò gbé tán bá rí èèyàn tán lè pè bóyá látòkè òkun tán lè wá ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ kán pè wọ́n kán wá ràn wọ́n lọ́wọ́ torí pé àwọn ìjọba wa ń sin agbára wọn ò gbé nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ ní wákàtí yìí Ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó, tí ó sì dùn mọ́ ẹnikẹ́ni nínú. Nítorí for example, èmi fúnra mi báyìí, Adékúnlé Ajáṣin University Àkùngbá ni mo ti ṣe tán. Láti bí oṣù méjì báyìí mo ti ń gbèrò láti lọ gba nǹkan kan ní ilé ìwé yẹn. But ẹ̀rù ń bà mí láti travel nítorí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran tí fúlàní bá lọ gbé irú èmi báyìí bí mo ṣe wà yìí tí wọ́n bá ní kí n lọ mú fifty million wá níbo ni mo ti fẹ́ rí níbo ni fámìlì mi ti fẹ́ rí ṣé ẹ wò iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe torí pé mo graduate for almost ten years nísìnyí kò síṣẹ́ òun ló gbé mi sí irú iṣẹ́ tí mò ń ṣe pé kó lu àìmọ́ bàá jalè nígbà téèyàn bá sọ tó ń ṣiṣẹ́ sọ pé kó má bàá jalè tó tún mo ní nǹkan tí mo fẹ́ lọ gbà níbi tí mo ti ṣe tán o tó ń lọ tí fúlàní gbé ta ní kí lọ máa wá twenty fi máa wá fifty million wa. ṣé gọ́vnà ló fẹ́ bá mi san ni àbí president ṣẹ̀wọ̀n so ọ̀rọ̀ alẹ̀ ń sọ ọ̀rọ̀ àwọn fúlàní darandaran pé wàhálà tá ń ṣe ó dàbí ẹni pé ìjọba àpapọ̀ fi bẹ́ẹ̀ kọbi ara sí ó kù díẹ̀ ká tó jẹ́ nǹkan tó jẹ́ ìbànújẹ́ fún àwọn ará ìlú ìpayà àti sùn àti rìn ó lágbára ó jẹ́ nǹkan tí ò dùn mọ́yàn ni nǹkan tí mo bìlí pé ó yẹ kí ìjọba lè ṣe sí lélẹ̀ lóòótọ́ a lè má mọ ó lè má jẹ́ gbogbo darandaran òun ló ń ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ tí irú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo bìlí pé tó bá jẹ́ irú United States of America àbí Britain wọ́n á ti declare àwọn people as a terrorist wọ́n á terrorize orílẹ̀-èdè ni máa ṣe ń pa ọmọdé náà ń pa àgbà náà ń pa ọkùnrin náà kidnapping everything so ó yẹ kán kọ́kọ́ declare àwọn as a terrorist so any Fulani herdsmen tán bá bá tán bá rí ìbọn lọ́wọ́ ẹ̀ àti mọ̀ pé ilé òun ṣe Fulani herdsmen ṣe terrorist then wọ́n á lè handle ẹ̀ bá ṣe handle àwọn terrorist so tí wọ́n gan burú ju ti Boko Haram lọ ń sìn because Boko Haram one side náà wà àwọn ilé nationwide náà wà kò síbi tán sìn ó nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lé nǹkan tó yẹ kí ààrẹ orílẹ̀-èdè wa ṣe nìyẹn because ọ̀rọ̀ tó wà nílẹ̀ òun láàrin pé agbára ẹ̀ ò gbé kò sí nǹkan tá a lè ṣe sí ju pé bó jẹ́ Amẹ́ríkà bó jẹ́ Britain ká pè wọ́n kán ràn wá lọ́wọ́ kí la lè ṣe sí gbogbo nǹkan tá à ń là kọjá wọ́n ti la ilé tó ju bẹ́ẹ̀ kọjá rí experience tá ń ní bá ṣe ṣe tiwọn tí wọ́n borí ẹ̀ ká dẹ̀ fún wa káwa náà lè gbèrú ìgbésẹ̀ yẹn so nǹkan tó mọ̀ lé kò yẹ kán ṣe nìyẹn ìgbésẹ̀ táwọn ìjọba lè gbé lórí ètò ààbò wa tó mẹ́hẹ ni pé kán invite àwọn other countries kán lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn nítorí pé ó dàbí pé wọn ò cooperate ní nàìjíríà kò sí ìfọwọ́sowọ́pọ̀ kankan rárá wọ́n bá ní pé wọ́n máa ṣe báyìí àwọn kan tún wà tán máa ń ṣòfófó tán máa ń tú àṣírí wọ̀nyẹn àwọn tó bá dẹ̀ ń sọ ọ̀tọ̀ lára wọn tó jẹ́ pé wọ́n lè gbàkóso orílẹ̀-èdè wọ́n tún máa mọ bọ̀nà tí wọ́n máa gbé gbà tí wọ́n máa lọ fi pọ́ìsì wọn tán máa pa wọ́n dànù sọ àwọn èèyàn wa wọn àwọn afẹ́fẹ́ máa sọ òótọ́ mọ́ ṣùgbọ́n tán bá invite àwọn tó yẹ pé wọ́n sọ wá dòmìnira tán bá bá wa dá sí ó dàbí pé ìgbà yẹn ni ìgbésẹ̀ yẹn lè ní ìtumọ̀ ẹ mọ̀ pé tán bá tiẹ̀ máa ń ṣerú ẹ̀wọ̀n òyìnbó wọn yìí gbàbọ̀dẹ̀ wọ́n ní secret wọn dàbí àwa èèyàn dúdú torí pé àwa èèyàn dúdú bínú wa ṣe dúdú náà nìwà wa ṣe dúdú especially àwa Yorùbá tó bá ti jẹ́ àwọn Ìgbò àwọn kìnnìwọ̀n yẹn wọ́n sì máa ń cooperate wọ́n máa ń pẹ́ kí secret wọn tó link bẹ̀ẹ̀sì àwa yorùbá tá a bá sọ nǹkan kan sí i bá ti lè fún wọn ní chicken change ó parí wọn bá ọ̀nà bí wọ́n ṣe máa jẹra wọn lẹ́sẹ̀ ọ̀nà máa máa gbé káàkiri bẹ̀ẹ̀ tó pé nǹkan tá a bá invite àwọn outsiders pẹ̀lú wa ó dàbí pé ìgbà yẹn ni solution lè wà ń bẹ̀. ẹ̀yin èèyàn wa nílé ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu àwọn èèyàn wa ìyẹn lórí ọ̀rọ̀ tí à ń sọ yìí ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ò lágbára ó mẹ́hẹ̀ nǹkan tí a wá lè ṣe lóríṣìíríṣìí làwọn èèyàn wa ti sọ ṣùgbọ́n ní báyìí ẹ jẹ́ á padà sílé agbára níbi tí Farouk Ogunjimi àti Rachel Robert wà pẹ̀lú àlejò wa tí wọ́n ti máa sọ ọ̀rọ̀ náà síwájú sí i orúkọ tèmi náà ò yí padà Fèyíṣìkẹ́mi Adéyẹmí Ọláìyá ó dìgbà kan náà àrẹ́sẹ̀ yìí ni ààrẹ Muhammadu Buhari ló kéde ìdí pàtàkì tí a fi nílò ìrànlọ́wọ́ àjọ ti United Kingdom ìyẹn ní UK láti ṣe ìrànlọ́wọ́ fún wa sí ọ̀rọ̀ àìsí ààbò tí ó ń bá orílẹ̀-èdè Nàìjíríà tí ó ń bá wa jà ǹjẹ́ ilé ní ọ̀nà tí ó tọ́ Fèyíṣíkẹ́mi ti jáde lọ sí ìgboro láti gbọ́ ohun tí àwọn èèyàn tí wọ́n fẹ́ sọ lórí ẹ̀ àwa náà sì ti ní àwọn àlejò pàtàkì ní ilé agbára bí láti jọ mọ ìjọ̀nàna àwọn ọ̀nà tí a lè gbà láti fi kojú ìṣòro ààbò tó mẹ́ẹ̀ẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn àlejò tó sì wà pẹ̀lú mi lórí ètò lónìí àwọn náà ni joseph akíkòtò ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ asòfin ti ọ̀dọ́ àti ọ̀kan nínú àwọn adarí ọ̀dọ́ nílùú ondo pẹ̀lú comrade lamina kamiludeen ọmọtóyọ̀sí ẹni tó jẹ́ ajàfọ́tọ̀mọnìyàn àti àpèpè fún àlàáfíà ní orílẹ̀-èdè nàìjíríà ẹ jọ̀ọ́ bá kí àwọn ará àlejò wa. Ah, farouk mo kí ẹ mo kí ìyáàfin ìrìjẹ. ìyáàfin ìyáàfin yìí ṣe ń dúró de kábíyèsí. akúbóṣe lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà bẹ́ẹ̀ sámọ̀ wípé kò ní rẹ̀ wá hmm. kò ní rẹ̀ wá lágbára lọ́kùnṣẹ́ lẹ́ẹ̀kan sí mo kí wa pé mo kí yín pé ẹ káàárọ̀ ẹ sì inú mi sì dùn pé ẹ pè wá sí. ẹ káàbọ̀ sórí ètò. kíkọ́ méjì náà bá a kí àwọn rẹ̀. mo kí ẹ̀yin tí ẹ mójútó ètò tí ara lórí ẹ̀ láàárọ̀ yìí mo lè kí producer wa àti everybody ní Kaftan mm. TV mm. bẹ́ẹ̀ ni mo kí gbogbo èèyàn tó ń wà ní ilé ẹ káàárọ̀ mm. inú mi dùn pé mo wà nílé ni. ẹ ṣeun tẹ darapọ̀ mọ́ wa. ìbéèrè tí ìwà fi bẹ̀rẹ̀ rèé àwọn ilé aṣojúṣòfin wọ́n ti ké sí ìjọba àpapọ̀ láti kéde ìpínlẹ̀ ti pàjáwìrì báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà látàrí àìsàbò tó mẹ́rẹ̀ yìí náà ni ó fà á tí wọ́n fi jáde pé ah ẹ̀yin ìjọba àpapọ̀ bóyá ọ̀nà yìí ohun tí ni ọ̀nà àbáyọ ẹ sì rí i pé àìmọye nǹkan làwọn èèyàn ti ń sọ lórí ọ̀nà láti fi kojú láti fi kojú àìsàbò tó mẹ́ẹ̀ lórí àìsàbò ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn àbò tó mẹ́ẹ̀ tabadẹ́nì ká wò dáadáa àìmọye nǹkan làwọn èèyàn ti sọ àìmọye nǹkan làwọn èèyàn ti sọ lórí pé ọ̀nà báyìí la lè gbà kojú àìsàbò tó ń bá wa jà àmọ́ ṣé àkókò wa tiẹ̀ ti tó láti máa sọ àwọn ọ̀nà tí a lè gbà jáde tá a lè gbà jọra wa kúrò nínú ìṣòro ju ká máa sọ pé ìṣòro báyìí là ń kojú ìṣòro báyìí là ń sọ sí ọ̀rọ̀ àìsàn àbí ń bèrè báyìí kí ni ìmọ̀ràn àbí ọ̀nà lẹ́yìn rò bóyá ó jẹ́ ọ̀nà àbáyọ sí wàhálà ààbò tí à ń Eh, atọ́kùn ṣé orí ní orílẹ̀-èdè nàìjíríà eh, àwọn àbábọ̀ wọn ní ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá ilé Ifẹ̀ hmm. ṣé rí ní orílẹ̀-èdè nàìjíríà kí n kọ́kọ́ mu láti ibẹ̀ yẹn kí n tó wá dáhùn ìbéèrè yẹn torí pé mo fẹ́ lọ ọ̀rọ̀ yìí pọ̀ mọ́ ìdáhùn sí ìbéèrè tí ẹ béèrè ni hmm. ṣé rí ní orílẹ̀-èdè nàìjíríà ara àwọn nǹkan tí a fi dá orílẹ̀-èdè nàìjíríà tí a fi sọ wípé orílẹ̀-èdè nàìjíríà ni wípé kí ẹ̀hà kan ẹ̀hà míì kí a máa bẹ̀rẹ̀ sí ní gbé ní ìrẹ́pọ̀ ọdún gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè kan hmm. àti wípé ní orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo àwọn ìjọba jákèjádò àgbáyé tí wọ́n ń lo ètò òṣèlú ìjọba tiwantiwa hmm. tí àwọn olóyìnbó ń pè ní democracy ara àwọn nǹkan tí a fi ń ṣe ìjọba tiwantiwa àti gbogbo àwọn nǹkan tí ìwé òfin àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣe ìjọba tiwantiwa ń sọ òun ni wípé ìjọba tí ó bá ti wà lórí àlééfà bóyá ní ìjọba alápapọ̀ ni mm. tàbí ní ti ìpele ìjọba ìpínlẹ̀ tàbí ìjọba ìbílẹ̀ mm. ara àwọn nǹkan tí wọ́n gbọ́dọ̀ máa ṣe tàbí nǹkan gbòógì tí wọ́n gbọ́dọ̀ máa ṣe òun ni dídáàbòbò ẹ̀mí àti mm. dúkìá nǹkan ẹyọ kan tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà kọ́kọ́ máa ṣe nìyẹn nígbà tí ò bá sí ìdáàbòbò fún ẹ̀mí tí ò bá sì sí ìdáàbòbò fún dúkìá orílẹ̀-èdè tàbí ìpínlẹ̀ tàbí ìjọba ìbílẹ̀ yẹn ò lè ní ìlọsíwájú kò lè ní ìtẹ̀síwájú kódà kò lè sí ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ìdàgbàsókè eh, ẹ̀ka òṣèlú ìdàgbàsókè àwọn ọ̀dọ́ ìdàgbàsókè ọmọ ènìyàn ìdàgbàsókè àwọn ìrónilágbára ọ̀ní ìwáyé ní àwọn ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ tàbí ìjọba alápapọ̀ tí ò bá ti sí ìdáàbòbò tí ó péye fún ẹ̀mí àti dúkìá eléyìí ló wá dífá fún nǹkan tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà tí a wà yìí tó jẹ́ wípé ojoojúmọ́ la máa rí nínú àwọn ẹ̀rọ móhùnmáwòrán wípé lẹ́ni o àwọn kan ti lọ ṣokùnfà ikú àwọn agbésùnmọ̀mí ti lọ gbé àwọn kan àwọn adigunjalè àwọn apànìyàn ti lọ pa àwọn kan àwọn eléyìí eléyìí jẹ́ ìfọ́tí mo lo ọ̀rọ̀ ìfọ́tí nítorí wípé ní sáà tàbí àkókò tí a wà yìí hmm. ní ìgbé ayé wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè hmm. nàìjíríà kò yẹ kí a ṣe ṣẹ̀ṣẹ̀ máa rí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ wọ̀nyí hmm. nítorí wípé ìhàwó gan-an ni ìjọba alápapọ̀ kọ sí àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà àwọn iléeṣẹ́ ẹ̀ṣọ́ ààbò ní orílẹ̀-èdè nàìjíríà ìhàwó gan-an ni ìjọba kọ sí wọn àti wípé iṣẹ́ wo gan-an ni wọ́n ń ṣe orílẹ̀-èdè nàìjíríà láti rí wípé wọ́n máa rí fẹ́rẹ́ wípé nǹkan fẹ́ ṣẹlẹ̀ ìkànnì á sì ṣẹlẹ̀ kò sí wípé ẹni tó máa gbégbèsè kan láti yanjú ẹ̀ láti yanjú ẹ̀ àbí láti kábùjá ẹ̀. kí nìyẹn tó fi jẹ́ wípé ó wá fẹ́ máa dàbí ẹni pé ní ìwòye tèmi kì í ṣe ìwòye iléeṣẹ́ Kaftan o ní ìwòye tèmi èmi ti wá rí wípé ó dàbí ẹni wípé ìjọba alápapọ̀ kójú òṣùwọ̀n láti gbógun ti ìwà ìbàjẹ́ yìí kí ọlọ́run wà fẹ́ dàbí ẹni wípé. nísìnyí ẹjẹ nísìnyí àlejò ẹjẹ ìdùsápá ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Lamina ṣé ẹ gbà pẹ̀lú wọn pé àtọ̀dọ̀ ìjọba ló ti wẹ́rẹ́ àbí àtọ̀dọ̀ àwọn ará ìlú. wẹ́ẹ́ sẹ́rí at times tí mo bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àlàáfíà orílẹ̀-èdè tàbí nípa human rights fáwọn tó bá ń tẹ̀lé mi ní orí ayélujára social media wọ́n máa ń ní àwọn contrary opinion pẹ̀lú nǹkan tí mo bá sọ ọ̀gá reason ni wípé ìwádìí ní every time at least mo máa ń sọ̀rọ̀ abúlé ọ̀gá mi ọ̀gá mi sàn ìwádìí ni torí kan tí mo gbé dání so fẹ́ máa yàtọ̀ sí kan tí ọ̀pọ̀lọpọ̀ yẹn bá sọ so kẹ́ni bá sọ wíwá yìí mo fẹ́ kẹ́ ronú pé opinion mi ni hmm. one ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì táwọn bá wà nínú kọ́nà òru nípa ẹ̀ dáadáa hmm. tíjọba bá ń gbọ́ káwọn èrò pa ẹ̀ dáadáa bóyá ó ṣe é múlò àbí kò ṣe é múlò sẹ́dọ̀ hmm. àlàáfíà kì í ṣe kan tí a gbọ́dọ̀ fi ojú àlébù yẹn tàbí ọ̀rọ̀ gbogbo ọkọ̀ ìjọba nìkan bí wọ́n ṣe dá wa sílé ayé bí wọ́n ṣe bí sílé ayé sí gbogbo wa kò sí ẹnìkan tó bọ́ náà pé kí o máa rí dààmú àbí kọ́kọ́ mọ́ balẹ̀ láti àárọ̀ tílé àfisù. ó lè wí pé ẹni tí ò bá ti fẹ́ rí dààmú tí ò bá ti fẹ́ rí ìnira látàárọ̀ tílé àfisù gbọ́dọ̀ máa ṣe gbogbo àwọn ìgbìyànjú tí nǹkan yóò fi ní ṣẹlẹ̀ sí. sẹ́wárí hmm. iyì àlàáfíà lórílẹ̀‐èdè yìí àwa tí a jẹ́ mẹ̀kúnnù àwa ni a kó ipa tó pọ̀ jù hmm. lórí ẹ̀ tá a jẹ́ kí nǹkan yẹn máa ṣẹlẹ̀ hmm. láwa tá a jẹ́ mẹ̀kúnnù tèmi náà jẹ́ kan àkọ́kọ́ ni wípé àlàáfíà bàbá nílò ẹ̀ ìyá nílò ẹ̀ ọmọ nílò ẹ̀ nínú mọ̀lẹ́bí kan èyí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ jòkó ká mọ ojú pé dídà àtijọba tó bá tún máa láfẹ́ àwọn abọ́ra nínú ilé hmm. ní àdúgbò níbi tí wà bá fún ní example kan mọ̀kọ́rọ̀kọ́ tàbí sọmílì ni gbọ́kọ́ kan fún ní example pé àkọ́kọ́ ni pé ìjọba ọmọ ẹgbẹ́ ìfẹ́ béèrè kò ń ṣèjọba nìkan la gbọ́dọ̀ máa dojú yẹn kọ́ Hmm. Hmm. nípa àlàáfíà yìí ilé tó pọ̀ jù ọwọ́ mẹ̀kúnnù ló wà èyí tó pọ̀ jù tó pọ̀ jù ọwọ́ àwọn mẹ̀kúnnù ló wà hmm. láìpẹ́ yìí ọmọ kan wọ́n rìpọ̀ bí wọ́n ti rìpọ̀ mọ̀ yẹn lọ́wọ́ bàbá ẹ̀ gbígbẹ̀ bàbá ẹ̀ gbá wọn bẹ̀ àwọn mẹ́ta ẹnìkan ń ya fídíò ẹ̀ ipa bàbá ọ̀ka wọn ó kọ àwọn àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó kọ àwọn àmọ̀tẹ́kùn wọn àdúgbò yẹn bàtà àwọn àmọ̀tẹ́kùn yẹn so bọ́sẹ̀ dé station ní ìlòbù àwọn bẹ̀rẹ̀ sí ní pèmí ló wà nífẹ̀ẹ́ tẹ̀lé lórí pé ah, kéèsì kan ti wà pé because àwọn ọmọ yẹn pé wọ́n lè fẹ́ dabarú àwọn ọlọ́pàá lè fẹ́ sí gbá kan rọ̀bọ̀ tí wọ́n sá pè mí ibẹ̀ ni mo ti kúrò nífẹ̀ẹ́ tẹ̀lé kí n tó dé ìlòbù tó náà after three lọ́sàn nígbà tí mo débẹ̀ ṣe believe pé ó ṣe láàánú pé ìyá ọmọ yẹn ìyá agbẹ́ yẹn tí ẹ̀rí àbáyé ti fọlọ́pàá ó ti gbẹ́rẹ̀ rí ìyá agbẹ́ yẹn dé ìyá agbẹ́ yẹn láti mọ̀ sọ fún wa wípé ó bá ọkọ̀ ìjà ló jẹ́ ń wẹ̀dì ọ̀pọ̀lọpọ̀ mú ọmọ àǹtí mi. ọgbẹ́ni ah. ah. ah. <laughs> Joseph. <laughs> wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ òun ni ká jọ kínní kan ní táà náà wọ́n á bẹ̀ mí lọ́fíìsì lọ́sọ̀gbọ̀ pé kínní kan bàbá yẹn ní ìyá yẹn kú nínú òun ti padà sí ilé ìsìn bọ̀ hmm. kọ́ ọ̀ lóríṣiríṣi kínní kan jáwọ́ because nínú nǹkan yẹn ni ń jáwọ́ hmm. torí mo láwọn lọ́yà tí àdé ní hmm. ilé fámìlì yẹn tí wọ́n sá bẹ̀rẹ̀ kínní kan torí mọ̀lẹ́bí torí kínní kan ẹ̀dá kan tí wọ́n dákún àìṣedéédé orílẹ̀-èdè yìí àbí wọ́n dákún hmm. so nǹkan nìyẹn bí àpárá ìjọba náà ní tiwọn. Hmm. ṣe rí irú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí èmi gẹ́gẹ́ bí ọ̀dọ́ àti gẹ́gẹ́ bí lámẹ̀tọ́ ìlú hmm. mo ní ìhà tí mo máa kọ sí ọ̀rọ̀ yẹn yàtọ̀ a lè ti torí nǹkan tí ó ṣẹlẹ̀ kí àwa máa sọ wípé àwa aráàlú gan-an la ní èyí tó pọ̀ jù nínú kíkópa sí ọ̀rọ̀ àti ètò ààbò hmm. ṣẹ́rí nǹkan tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí nǹkan ẹyọ hmm. láàrin ẹgbẹ̀rún kan ni. Hmm. nítorí pé hmm. ó kàn jẹ́ pé kò ń ṣe ọ̀rọ̀ pé ìdánilópọ̀ ẹ̀mí ló bá ṣe àpèjúwe eh, kan ìfẹ́ tó ṣẹlẹ̀ ní ìgbà síbẹ̀síbẹ̀ bí ó ṣe ń ṣe má bínú ọ̀gbọ́n bí ó ṣe ń bọ̀ ó wà lára àkọsílẹ̀ bí ó ṣe kí ń ṣe ọ̀rọ̀ ìfipábánilòpọ̀ tàbí ìkan là ń sọ a rí lórílẹ̀‐èdè tó jẹ́ pé àwọn tó ń ṣe eh, yahoo yahoo hmm bá ṣe jókòó ọ̀rọ̀ ń bọ̀ wá sí pé ìsìnkú ní lọ́gbọ̀gbà ẹ̀rọ ìpẹ́lú. ẹ mọ̀ pé orí orí ẹ má bínú ọ̀gbẹ́ mr ẹ mọ̀ pé orí ẹ̀rọ amóhùnmáwòrán ti orílẹ̀-èdè ní gbogbo èèyàn wò wá bá ṣe jókòó yìí sìn ṣé ẹnikẹ́ni nínú wa wà níbẹ̀ tó lè sọ pé òun ò mọ ẹnìkan tó ń ṣe yahoo yahoo àwọn boko haram tá à ń sọ tí wọ́n ń dá wàhálà lẹ́yìn ah. àwọn bandits ṣe bí mọ̀lẹ́bí àwọn kan ni. ṣe rí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí tá à ń gbéyẹ̀wò ó hmm. hmm. ní mímẹ́hẹ ètò ààbò ní orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀rọ̀ yìí ó yàtọ̀ gbáà sí àwọn kan tí a ń sọ hmm. tá a bá ń sọ̀rọ̀ nípa ààbò orílẹ̀-èdè nàìjíríà ó ní í ṣe pẹ̀lú dídáàbòbò ẹ̀mí ó ní í ṣe pẹ̀lú dídáàbòbò dúkìá nǹkan tí màá fẹ́ kí a gbé yẹ̀wò nìyẹn ṣe rí ní orílẹ̀-èdè nàìjíríà ṣe tá a bá sọ̀rọ̀ nípa àlàáfíà ó yàtọ̀ sí àwọn nǹkan tó bá jọmọ́ nǹkankan náà ni o ṣe mọ̀ pé nínú àlàáfíà ni ìdáàbòbò wà nínú àlàáfíà ni kí nǹkan máa lọ bí ó ṣe yẹ kí ó máa lọ kí eku máa ké bí eku kẹ́yẹ máa fẹ́ kí ọmọ ènìyàn sì máa fọ̀n bí ọmọ ènìyàn àlàáfíà ni hmm. àmọ́ bí a bá ń sọ̀rọ̀ ètò ìdáàbòbò bí a ṣe ń sọ̀rọ̀ yìí a mọ nǹkan ló tó ń lọ ní òkè ọya lọ́hùn hmm. a mọ nǹkan tí ń lọ ní ìpínlẹ̀ Kaduna a mọ àwọn nǹkan tí ń lọ ní ìpínlẹ̀ Borno a sì mọ àwọn nǹkan tí ń lọ ní ìpínlẹ̀ Benue hmm. ṣe rí bí a bá ń sọ yìí kò sí ìgbà tí a ní sọ iṣẹ́ àti àwọn àìṣe tí ìjọba ń ṣe nítorí wípé ìjọba nìkan ni wọ́n lè ní àwọn ganan ní agbára ọ̀hún ṣe mọ̀ wípé tí aráàlú bá fẹ́ mo mọ̀ wípé gbogbo wa náà là ń lọ́wọ́ sí i hmm. ìdáàbòbò ní orílẹ̀-èdè nàìjíríà àti jákèjádò àgbáyé iṣẹ́ yẹn ọwọ́ ìjọba kọ́ ló wà hmm. mo mọ̀ hmm. òun náà wà ní ọwọ́ àwọn aráàlú bí a bá wà nílé bí a bá rí wípé èèyàn ń rìn tí ò sí ó ń rìn káàkiri a pé ẹni yóò sí ládùúgbò ẹni mo ti lọ sádùúgbò kan tó jẹ́ wípé mo wá èèyàn kan lọ ni ẹnìyẹn ò sì gbé aago rẹ̀ mo sì ń pè mò ń rìn sọ́sùn mò ń rìn sọ́sùn ẹnì àwọn kan wá rí mi ẹnì yìí àmọ̀ pé àbúrò wa ni àmọ́ bẹ́ẹ̀ nìkan ṣe jáde sí mi nìyẹn arákùnrin ẹ̀dákùntàlẹ̀ òbéèrè bí ẹnìyẹn ṣe jáde ó ti ń wò mí láti bí ojú láti bí fèrèsé ló ti ń wò mí ó ṣe jáde sí mi yẹn mo mọ̀ wípé àwọn náà rò pé ah ẹni tí àárí ládùúgbò wa rí nǹkan gidi náà sì ṣe àyà mi mi ìmọ̀lé tí mò ń lọ ṣùgbọ́n àdúgbò ni mò ń lọ mo sì ti ń pe aago ẹni ẹni òun dà wọ́n mo fi ah lágbájá ni ó sì ṣẹ̀ṣẹ̀ jáde ni o ṣe é pépè mo ní mo gbé ṣe rí nǹkan tí ẹnìyẹn ṣe yẹn. òun náà ti ṣe iṣẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò nìyẹn. Hmm, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣe rí ara àwọn nǹkan tá à ń sọ nìyẹn tá a bá sọ̀rọ̀ nípa ààbò ní orílẹ̀-èdè nàìjíríà àwọn ìjọba wa gbọ́dọ̀ mú orí wa wú wípé ká mọ̀ wípé ìjọba ń ṣiṣẹ́ hmm. a dìbò fún àwọn ìjọba wa wípé láti jẹ́ kí ìrọ̀rùn ó dé bá ìgbé ayé wa ṣẹ̀nà wípé. Hmm ní ìmọ̀ sáyẹ́ǹsì òṣèlú ó nìkan tí a máa ń pè ní social contract ìtumọ̀ rẹ̀ ni hmm. wípé ìbáṣepọ̀ àti ọ̀rọ̀ tó bá tó ti ń bẹ láàárín èmi olùdìbò àti ìwọ tàbí àwọn olùdarí wa hmm. àwa là ń dìbò àwọn tí a ń dìbò fún hmm. ṣáà ìkan tó wà láàárín wa yẹn dídáàbòbò ẹ̀mí mi dídáàbòbò dúkìá mi wà ń bẹ̀ mi ò sọ wípé kí a má ọ̀rọ̀ àlébù ọ̀hún pé kí a máa tì sí ìjọba nìkan àmọ́ ìbéèrè tí mo fẹ́ kí a béèrè ni wípé kí ni ìjọba orílẹ̀-èdè nàìjíríà ń ṣe ṣé rí ó mà ti ń di lemọ́lemọ́ bá ó mà ń peléke sí ni <laughs> nítorí wípé àti lọ sí ilé ẹ lọ sí ìpínlẹ̀ katsina àti ó tẹ̀ ṣe èyí tó ṣẹ̀ṣẹ̀ tẹ̀lé ní ìpínlẹ̀ Kaduna. ìjọba ìpínlẹ̀ Katsina bí a ṣe ń sọ yìí wọ́n ti gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ iléèwé ní ìjọba ìpínlẹ̀ yẹn ni wọ́n ti gbé tì ẹ má sì gbàgbé wípé ìpínlẹ̀ ọ̀hún ni ààrẹ orílẹ̀ Nàìjíríà sì ti wá. ṣé ní kí a bá sọ̀rọ̀ ààbò kì í ṣe wípé àwa ènìyàn à ní ipá ńlá láti kó nínú ààbò orílẹ̀-èdè yìí hmm. àmọ́ ṣé ìjọba fẹ́ kí àwa ọmọ orílẹ̀-èdè nàìjíríà bẹ̀rẹ̀ sí ní kó àdá jáde ni hmm. ṣé wọ́n bẹ̀rẹ̀ wọ́n fẹ́ ká eh, bẹ̀rẹ̀ sí ní eh, gbẹ́kùn eh, lọ tàbí ká bẹ̀rẹ̀ sí ní wá ìbọn ká bẹ̀rẹ̀ sí ní gbé ìbọn torí pé a fẹ́ máa dáàbò bo ara wa intel sọkọ́nsìn ló fẹ́ jẹ́ kí n béèrè béèrè ìbọn máa darẹ̀ sí ọ̀dọ̀ comedian Lamina Darius Ishaku ni gómìnà ìpínlẹ̀ ti Taraba ó jáde síta ó sọ pé bóyá kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n lọ gba ìbọn tí kálukú bá kúkú níbọn lọ́wọ́ wọ́n lè dáàbò bo ara ìjẹ́ ìwé bóyá ọ̀nà yìí náà jẹ́ ọ̀nà àbáyọ. jẹ́ fi kún hmm. jẹ́ fi ti gómìnà el kún lórí àwọn ará ajá ààbò hmm. láti máa dáàbò bo àwọn ọmọ iléèwé méjèèjì. Hmm. sẹ́rí àkọ́kọ́ nípa ti gómìnà Taraba tó ní káwọn ọlọ́mọ gba ìbọn kan sàpé tí wàhálà bá ti le lálejò tí ìdààmú bá ti pọ̀ jù oríṣiríṣi nǹkan tó yẹ kéèyàn rò náà lèèyàn máa rò hmm. àkọ́kọ́ ni pé orílẹ̀-èdè nàìjíríà àwa tá a jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà yìí àti ripe as in ipa ò tí ì ka láti mọ sí irú nǹkan tí gómìnà yẹn gbé wá yẹn hmm. ẹ̀kúrẹ́ náà ń ṣe lamẹ́ríkà nígbà amẹ́ríkà gan ti fẹ́ kọ́ ti kínní yẹn kó tó di pé trump lọ torí pé àti ìní àǹfààní sí gangan ilé ìta àbára wá fà. báwo ló ṣe máa ń hmm. ṣe ṣe yorùbá láǹfààní sí bọ́n. Hmm. so fún èmi èmi rí pé Nigerians pé a ti ní ipa wa ti ka irú ìgbésẹ̀ yẹn dẹ hmm. nípa ti gómìnà Kaduna <laughs> sẹ́yìn pé ọ̀rọ̀ burúkú gbà mí mo jáde lẹ́nu ẹlòmíì tẹ́lú bóyá ìdúró àti pé ó yẹ ká bá nǹkan gidi níbẹ̀ tó yẹ pé ẹ̀ pààrọ̀ lọ bá ìjákulẹ̀ níbẹ̀ ni kí ni pa tí ajá ní kú kí ni ajá lè ṣe <laughs> tí àwọn pípú tá à ń sọ yìí bá dé organisation tèmi a ṣe program kan láìpẹ́ inú mi dùn pé Kaftan TV wá láti wá kọ́fà program yìí àwọn ọmọ Borno state tó bá ti aburú tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ìbá ti le jù báyẹn lọ hmm. tí kì bá ti pé àwọn kan tán wò pé ah, ah ìlú wa lélẹ̀ a friend wọ́n rí i lọ́jọ́ yẹn banker mi assistant manager ní first bank ó dẹ̀ resign nígbà tí wọ́n tán yà àwọn boko haram lọ jí ọmọ kú ní Bama. Mm ó rí sáré rẹ̀ join community JTF orúkọ dókítà community JTF ní bama nísìn ìlú ni wọ́n fún tí bá sọ wípé wọ́n fún fún yín tá a bá ní fọ́nísà láwọn pé wọ́n fún èèyàn níbi nígbà tó jẹ́ báńkà kó mo gba bí hundred thousand naira owó tí ìjọba ń fún kò wọ́ two naira hmm. nínú ẹ̀ káwé jẹ́ hundred percent kò wọ́ two percent hmm. But torí pé òun pé ìlú mi nílé yìí ní jẹ́ kó bàjẹ́ lómi lọ́wọ́ ó lọ jọ ń wá advice àwọn ẹ̀kọ́ ẹ jẹ́ ká máa tábà níbi àlàáfíà ó bẹ́ta hmm. tábàlà kú òbí àwa lóró wa kú bá a sá lọ sílùú òyìnbó hmm. àwọn òbí wa ká fi sí àbáwọn ọmọ wa àbáwọn àti wa àbáwọn ẹ̀ tó wà nígbà yìí kọ́ wọ́n dẹ̀ wà ń bẹ̀ that ní apá bẹ̀yẹn eléyìí táwa sọ lọ pé ìjọba ìjọba àwọn gan ni àbámọ̀ pè hmm. bọ́tà bá ti pè lálábúrú mo kó yé wa pé kí ló ń jẹ́ gọ́ọ̀mẹ̀ntì kí ló ń jẹ́ ìjọba àwa náà níjọba láìpẹ́ yìí ẹnìkan sọ fún mi pé òun bọ́ ní ebù kan pàdé ó kàn tiẹ̀ kí ni bẹ̀bẹ̀ wá pípa yẹn tí wọ́n ń tọrọ owó lọ́wọ́ tọrọ lọ́wọ́ wá ń òun kí òun kí nọ́mbà nítorí òun tọrọ owó lọ́wọ́ ẹ̀rí gan pé ẹ sí kí n máa kó fún iná sí lọ sí áùsì ni yẹn tí àwa fún àwa tá a bá fẹ́ àwa sí ipò tó yẹ mo ṣe jẹ́ ọmọ yékeré níwájú sọ because ito tó jẹ́ ìmúlógún jù ìsọ̀rọ̀ ẹ̀tọ́ ènìyàn àti àlàáfíà hmm. tí a dẹ̀ ń consistently ìtí wọn á bá lọ ní pé kò sí ọ́fíìsì ẹ lórílẹ̀‐èdè yìí tí mi lè wọ̀ ṣé bá a ṣe rírì mi la ṣe rírì ẹ̀gbọ́n ẹ̀ hmm. reason ni wípé àwa tá a jẹ́ ọ̀dọ́ hmm. yẹ ká tètè mọ múra sí kí n ra tẹ̀bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọn àrẹ́dì tí ò bá ti lówó nínú nǹkan táwa ń ṣe tá à ń fi ipá ṣe mò ń fetí kọ̀ọ̀kan tí eh, wọ́n bá eh, ẹgbẹ́ mi sọ nínú ọkọ̀ nígbà tá à ń bọ̀ orí ẹ̀ nínú èèyàn tájà tó gbogbo kíní ẹ̀ jẹ́ kí n máa ṣe lọ jẹ́ kí n máa ṣe kíní ẹ̀ lọ orí ẹ̀ nínú ọ̀dọ́ ó dìgbà tá a fún atábá tó rí wípé àwa fúnra wa a lè kọ̀ ya kíní ìfúnra wa ìjọba eléyìí tó ń ṣe tó ń ṣe bálabàlá tó ń ṣe kiri yẹn gbà tá a fún atábá gbìyànjú débì kan ó láwọn ọ̀nà tá a lè gbà láti fi bájọba yìí jà hmm. rádà kúndé akáyẹsẹ̀ mọ́ bá wọn sọ̀rọ̀ lórí social media kákàn mọ́ pariwo lásán. Mm a lè kọ̀wé ní àìpẹ́ àwọn ọlọ́pàá DSS kan tí wọ́n fi ẹ̀sùn kàn àwọn àti ọlọ́pàá kan sergeant ni kọ́pà fáwálé wọ́n jọ nínú gbóná aṣọ ní restaurant kan wọ́n ti bá wọn yanjú ẹ̀ létà wọ́n ṣàjáde wọ́n ṣàfọ́gi mọ́ òbọ̀ yẹn lórí hmm. wọ́n padà ló bá ń gbà tó ti bá wọn yanjú ẹ̀ tó ti lọ sílé lálẹ́bí ara náà wọ́n fọ́gi mọ́ orí ẹ̀ nígbà tó máa dé ibi tó ń fẹ́ tọ́jú ẹ̀ wọ́n tẹ́sì rí pé egun òbọ̀ yẹn orí ẹ̀ ó ti rún sínú Sùúsà kú nígbà tó di ọjọ́ kọkànlá bàtà àwọn èèyàn wá sọ fún mi bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ nìyẹn mo fẹ́ kó yẹ wípé ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti gbọ́ kínní yẹn láwọn tó jẹ́ ọ̀dọ́ bíi tèmi tí wọ́n ṣe kankan lórí ọ màá jẹ́ pé pé lọ́ọ̀yà tí mo gbà fún kéèsì yẹn mi ì mọ̀ wọ́n àwọn ọmọ yẹn fámìlì wọn rí mi ìgbà yẹn lọ́wọ́ ó dẹ̀ ìyẹ bọ̀bọ̀ yẹn ìyàwó yẹn gbọmọ kiri lọ́wọ́ lọ́ọ̀yà yẹn wà ní house tó lọ dìfẹ́ǹsì tó lọ dìfẹ́ǹdì petition wa hmm. lánàá barista abdulsalam fatai liberty hmm. wọ́n sọ̀rọ̀ àgbẹ̀ ọ̀sán sẹ́ńbọ̀n ṣiṣẹ́ pẹ̀lú láàrọ̀ ọ̀sán sẹ́ńbọ̀n ni ó dìgbà táwọn fún atábá tó ní pé kẹ́ẹ́ jẹ́ ká create rules ká wáàyè hmm. fúnra wa káwa gbọ́dọ̀ ká kọ́ òkè tẹ́ bá ìkan àwọn eh, àwọn fúlàní x and all wọ́n ní wọ́n jí wọ́n ní ẹ kí n dákọ̀ fúlàní right wọ́n sàlàwọn ajínigbé kan pé wọ́n jiyàn gbé ní bí wọ́n pinnu Ondo ní ìyá yìí ni yes ní sáàdì kálẹ̀ wọn náà jíyàwó ọba kan gbé bẹ́ẹ̀ jíyàwó ọba yẹn gbé wọn sọ fáwọn aráàlú àwọn yẹn sáré gbìrìgbìrì wọn lọ wọn pa àwọn pípù yẹn hmm. wọn dẹ̀ gbàyàwó ọba yẹn síta hmm. tíjọba bá rí àwọn ìgbésẹ̀ yìí ẹ má jẹ́ kí n tàn yín ó yẹ kó rí wọn náà pé hmm. táwọn àgbàlagbà bá jí bíi tó because ọjọ́ kan àti ó kan ọmọ wọn àbí tí ó kan ìyàwó wọn tára ló gbà wọn sílẹ̀ lẹ̀. ọ̀gbẹ́ni Joseph lápàbẹ̀ lápàbí ti dídìde ti àwọn ọ̀dọ́ kí ni Eh, ah, mi ò mọ bí mo ṣe máa sọ ní èdè Yorùbá pé impact wo lẹ rò páwọn ọ̀dọ́ lè ní nítorí ìdí tí mo ipa wo lẹ rò páwọn ọ̀dọ́ lè ní báwo lẹ rò pé ipa wọn ṣe máa tó ìdí tí mo dẹ̀ ṣe ń béèrè ìbéèrè yìí ni pé a ti mọ bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe rí a mọ bá a ṣe ń ṣe nǹkan lórílẹ̀-èdè yìí a mọ bí EndSARS ibi tó parí sí a mọ ibi tí ó dé gbogbo wa la rí i ojú mo sì mọ̀ pé nígbà tí endsars ẹ pẹ̀lú àwọn tí ó jìjà láti rí pé ẹ̀hẹ́n tẹ jáde síta láti fẹ̀hónú hàn ojú wo lẹ fi wo ti àwọn ọ̀dọ́ yẹn tí àwọn darí tí wọ́n sọ lẹ́ẹ̀kan ṣé ẹ rò pé tí ọ̀dọ́ bá dìde ó máa ní ipa tó máa kó. dídìde ọ̀dọ́ tàbí dídìde àwa ọ̀dọ́ hmm. sí ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ó pín sí ọ̀nà tí ó pọ̀ ṣe mọ̀ wípé ààbò tí à ń rí ààbò tún ní àwọn ìpele ní ìpele ààbò ìtàkùn ayélujára wà hmm. ààbò orí afẹ́fẹ́ wà ààbò ilẹ̀ wà ààbò dúkìá ààbò ẹ̀mí torí omi dúkìá hmm. ṣe rí tá bá sọ̀rọ̀ nípa ààbò àti ipa tí àwa ọ̀dọ́ lè kó hmm. tẹ́ bá wo àwọn tí wọ́n ń gbà sí ẹnu iṣẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ní orílẹ̀-èdè nàìjíríà tí ẹ bá sì wo àwọn tí wọ́n ń gbà sí ẹnu iṣẹ́ àwọn ikọ̀ ọmọ ogun ti orílẹ̀-èdè nàìjíríà ní ti ilẹ̀ ní o mm. army ní ti òfurufú nìyẹn air force àti ti omi orí omi yẹn navy bẹ́ẹ̀ bá wo gbogbo àwọn tí wọ́n ń gbà láti bí ọdún bíi méje sẹ́yìn sí àkókò tí a wà yìí ẹ rí wípé wọ́n ń wo ọjọ́ orí àwọn tí wọ́n bá ti fi tí wọ́n bá ti ní àwọn fẹ́ ṣe iṣẹ́ yìí wọ́n máa ń wo ọjọ́ orí wọn fún wọn níṣẹ́ wọ́n ti hmm. wò wípé ní tí ó bá ti kọjá ọjọ́ orí báyìí báyìí kò ní ẹ̀tọ́ àti bẹ̀rẹ̀ iṣẹ́ hmm. ní ìpele báyìí báyìí ní ikọ̀ àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà eléyìí ló ní eléyìí wá túmọ̀ sí wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò iléeṣẹ́ ẹ̀ṣọ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà hmm. àwọn náà mọ̀ wípé àwa ọ̀dọ́ akójú òṣùwọ̀n àdángájíá hmm. hmm. kódà okun àti agbára yẹn sì ti ó wà ìdí nìyẹn tí ẹ fi rí wípé wọ́n máa ń wo ọjọ́ orí kí wọ́n tó fún àwọn ènìyàn ní àwọn iṣẹ́ àti ní pàápàá tó bá ti kan iṣẹ́ ikọ̀ àwọn ọmọ ogun orílẹ̀ nàìjíríà hmm. ìkan nìyẹn ṣe rí àwọn ipá yìí àwa ọ̀dọ́ orílẹ̀ nàìjíríà tó jẹ́ wípé a sí nínú ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà ta kàn ṣe iṣẹ́ wa tá à ń jáde láàárọ̀ tá à ń dé lákòókò tó bá wùwà tàbí àwọn tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ ìjọba tàbí àwọn iléeṣẹ́ aládàáni ipa wo tàbí ipa wo ni a lè kó hmm. sí ìdàgbàsókè tàbí ààbò orílẹ̀-èdè nàìjíríà hmm. òkíní òun ni wípé ṣe rí gẹ́gẹ́ bí ọ̀dọ́ tí a mọ̀ wípé a lè múra wa lóṣùṣù ọwọ́ nítorí pé ẹ̀yà tún wà Hmm. Hmm. àmọ́ tí a bá ń sọ̀rọ̀ nípa ààbò iṣẹ́ ààbò yẹ kó jẹ́ iṣẹ́ àwa kí a mú gẹ́gẹ́ bí iṣẹ́ wa ẹ jẹ́ kí n hmm. fún yín ní àpẹẹrẹ kí n fi nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìlú Ondo kí n fi ṣe àpẹẹrẹ ní ìlú Ondo àwọn ọ̀dọ́ kan kí n sọ pé àwa ọ̀dọ́ kan wà tó jẹ́ wípé àwa máa ń gbógun ti ìwà ìbàjẹ́ ni bí a bá rí ìkan nínú wa ṣé mo sọ pé àwa a lè má mọ onítọ̀hún bọ̀ ó jẹ́ ọ̀dọ́ a gbọ́ pé wọ́n ń jalè níbì kan tàbí wọ́n mú ẹ pé o lọ jalè hmm. nǹkan tí ò yẹ kó o ṣe o lọ ṣe àwa ọ̀dọ́ kan wà tó jẹ́ pé àwa la tún máa mú ẹ tá máa fà ẹ́ lé àwọn agbófinró sọ̀rọ̀ tí mò sọ ní yín bẹ́yẹn ara àwọn ipá tí ọ̀dọ́ lè kó nìyẹn àmọ́ bí a bá ń sọ̀rọ̀ nípa ààbò ní orílẹ̀-èdè yìí ṣe rí kò sígbà bí a bá sọ bí a bá sọ lọ tí a yànnàná rẹ̀ lọ a máa gbé gbogbo ẹ̀ wá sí àárín tábìlì ọ̀rọ̀ yìí ìjọba ló sì tún bá ní. lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ọ̀gbẹ́ni Comrade Lamina ẹ ti ń sọ̀rọ̀ látara ẹ sọ pé púpọ̀ nù èyí tó ṣẹlẹ̀ pa àwa èèyàn náà wà lára àwọn kan tí à ń pa èèyàn ní àwọn ọmọ Nàìjíríà èmi wá fẹ́ béèrè pé ṣé ọ̀rọ̀ kan lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí lára ọ̀rọ̀ tí wọ́n sì ń sọ ni pé àwọn tó wà nínú ìjọba gan ipò wọ́n wà lára àwọn tí ó ń fìnáàsì àwọn jàǹdùkú yìí wípé àwọn kan bá kí wọ́n ó tó ń tì wọ́n lẹ́yìn tó ń tì wọ́n lẹ́yìn kílẹ̀ ilé sọ sílẹ̀. sẹ́rí ní ìyẹn wọ́n fẹ́ ká mọ̀ yìí pé àwọn tí wọ́n ń sponsor tí wọ́n ń tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fáwọn oníṣẹ́ burúkú yìí kò sí bóyá gbígbà tán bá déjọba nìkan gan hmm. ẹlòmíì ti ń ṣe kinní yẹn kó tó di pé láǹfààní láti wá sínú ìjọba tó bá débẹ̀ á tún wá ní agbára àti owó sí láti lè ná ìyẹn kò sí iyèméjì mbẹ àwọn olówó wa lára àwọn adarí wa wọ́n wà lára àwọn tó ń sponsor àwọn people yìí tó ń ṣèrànlọ́wọ́ fún wọn because ó ṣe mí láàánú pé mo rí fọ́nrán kan ní orí ẹ̀rọ ayélujára elox amọ̀ ìtàn ta elox ẹ̀rọ kan Elox tuntun is around twenty four million naira hmm. Hmm. àwa ibùdó di Coelox be about three or four hundred hmm. ìbọn AK forty seven <laughs> the last time I tí mo ṣe research lórí ẹ̀ ó fẹ́ wọ one million naira gbogbo wa àti jù bẹ́ẹ̀ lọ sí wa wọn wá kó dání ọmọ ìbílẹ̀ tó wà náà àtẹ bá wo àwọn people yìí according to àwọn community JTF tí mo súnmọ́ tí wọ́n ń bá wọn Boko Haram fa mm. níbọ̀ nù mm. wọ́n ní tẹ́ ẹ bá dé ní gbóyè tẹ́ ẹ bá rí wọn wọ́n ti di bí ìwèrè lẹ́sẹ̀ rí hmm. bí ìwèrè wọ́n jọ èèyàn bí ìwèrè irun ilé ti ta kókó because ẹ̀kọ́ rẹ̀ bí ẹ̀kan ló máa serun láàrin bí oṣù mẹ́fà àbí lọ́dún kan hmm. bí ìwèrè lẹ́sẹ̀ rí hmm. so àwọn èèyàn wa tó wà nínú ìjọba àtàwọn olówó wa níta sí bí wọ́n mú àwọn kan recently tó yẹ pé táwọn ṣe gbọ́dọ̀ ń supply wọn ní oúnjẹ ah àbúrò ẹ̀rẹ́ confess pé ibo ni ó ti ń ṣiṣẹ́ rẹ̀ more than seven years hmm. ó lọ ń supply wọn. ó máa lọ supply wọn lórí. yes oúnjẹ náà ló ń kọ́ ọlọ́jọ́ yẹn tí wọ́n mú pẹ̀lú ọkọ̀ méjì hmm. kò sí nǹkan kò síbẹ̀ chicken ní igba ibi nǹkan náà páàkì sínú kíní oúnjẹ rí. ó ti ẹ̀mọ̀ nǹkan tó ń kọ mí lójú ni Rachel ó ní nǹkan tí wọ́n sọ ń sè wọ́n ní àwọn JTF kan wà àwọn ọmọ ìdánlù tí hmm. wọ́n lọ ń tí wọ́n ń bá wọn jà tí wọ́n ń bá wọn Boko Haram tó ń kojú wọn. tí àwọn ọ̀dọ́ ìlú bá lè ṣe nǹkan bẹ́ẹ̀ èwo kí ló wá dé tó yẹ pé ìjọba gan ò tí ì lè kojú ìṣòro. ibi tí àbò wa gan wọn ṣe é gbé eh, civilian joint status mm, ṣe mọ̀ pé ìjọba náà lọ kó àjọ yìí jọ mm. ṣe rí eh, nígbà tí mo ṣetán ní ilé ìwé ẹ̀kọ́ gíga eh, ìwé àkọ́parí mi. Mm ní ilé ìwé ẹ̀kọ́ gíga tí wọ́n ń pè ní research project ó dálé e, ọ̀rọ̀ agbésùmọ̀mí ọ̀rọ̀ jàǹdùkú ó dá sílé lórí terrorism hmm. ṣe rí mo wá ṣe àwọn iṣẹ́ kan mo rin àwọn ìrìn àjò kan ṣe rí ìjọba ni wọ́n gbé àjọ JTF kalẹ̀ hmm. nígbà tí wọ́n ti rí wípé àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà wọn ò mọ àárín ìlú tó mm. àwọn ọmọ ìlú mm. Mm. ìdí nìyẹn tí wọ́n fi pe àwọn ọmọ ìlú yẹn wípé ẹ máa bọ̀ ìjà yìí àlè ìjà nìkan ẹ gbọ́dọ̀ mà ó dàbí kí wọ́n sọ wípé nǹkan ṣẹlẹ̀ ní abúlé kan àwọn àgbẹ̀kọ̀yà àwọn ọdẹ tó bá ń bẹ ní inú ìlú yẹn lẹ́nu àwọn ìgbèríko tí àwọn yẹn lè rìn sí ìdí nìyẹn tí ẹ fi rí wípé tí a bá ń sọ̀rọ̀ nípa ààbò orílẹ̀-èdè yìí ǹjẹ́ àwọn ìjọba wa tilẹ̀ ń gbé àwọn ọba lọ́ba lọ́ba orílẹ̀-èdè yìí ǹjẹ́ wọ́n tilẹ̀ ń kó wọn pọ̀ mọ́ ìjà hmm. tí wọ́n ń jà pẹ̀lú àwọn àwọn tí àwọn agbésùmọ̀mí àwọn tí ń ṣiṣẹ́ ibi yìí ṣe rí ní orílẹ̀-èdè nàìjíríà mo ṣètò máa pa lóòótọ́ àwa ènìyàn ní tiwa hmm. àmọ́ tí a bá rí ìjọba tí a bá sì ń tukọ̀ orílẹ̀-èdè nàìjíríà mo ń lo a nítorí wípé gbogbo wa náà là ń lọ́wọ́ sí bí a bá ń tukọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ kí a mọ̀ wípé ní sáà àti àkókò tí a wà yìí ó fẹ́ máa dàbí ẹni wípé àwọn ìjọba wa látòkè wọn ò fẹ́ kójú òṣùwọ̀n hmm. láti lè máa gbógun ti ìwà agbésùmọ̀mí láti lè máa gbógun ti ìwà apànìyàn ẹ mọ̀ ṣe rí ní ìpínlẹ̀ Kaduna. ẹ sọ pé wọ́n fẹ́ kójú òṣùwọ̀n. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kí mi tún sọ báyìí ṣé ẹ̀ ń gbìyànjú àti sọ pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ò ṣe òtítọ́ pẹ̀lú wa. kì í ṣe òtítọ́ nìkan ara ìgbésẹ̀ tí à ń rí pé wọ́n ń gbé òṣèṣẹ́ hmm. kò mú kò mú mú èsì tá à ń jáde ẹ ti gbà. àmọ́ nǹkan tí wọ́n mú orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n pè fún ìjọba ṣe láwẹ̀ ni ẹ sọ pé àwọn chief of army pé kọ́ wọ́pọ̀ kan kọ́ di dáwọ̀ kan. ẹ bí chief tó wá dárúkọ yẹn ẹ má bínú ọ̀gbẹ́ni Joseph ó ní kankan tí mo fẹ́ mú jáde níbẹ̀ torí ní ọ̀sẹ̀ tí a lò tán yìí òun náà ni ẹ̀ẹ̀kan náà gómìnà lórílẹ̀‐èdè yìí ló sọ pé yẹ kán fún àwọn chief of army staff chief of àwọn bẹ́ẹ̀ni àwọn ọ̀gá àgbà àwọn ọ̀gágun yẹn mẹ́rin ó yẹ ká fún wọn ní oṣù mẹ́fà láti lè ní òye <laughs> àìsáàbò orílẹ̀-èdè kì í ṣe láti já o kó lè yé wọn pé ẹ ká fún wọn ní oṣù mẹ́fà. ṣe mọ̀ wípé ìbáṣepọ̀ máa ń wà láàárín àwọn ọ̀gá àgbà ogun orílẹ̀-èdè nàìjíríà yìí àti mm. gbogbo àwọn gómìnà mm. ìbáṣepọ̀ máa wà láàárín wọn mm. tí ó sì bí yóò sì yẹ kó sì máa rí nìyẹn àmọ́ ṣeré òṣèlú àti ètò ìṣèjọba hmm. ó jẹ́ nǹkan méjì. tó yàtọ̀. ní ètò ààbò ní ìwòye tèmi ìwòye mi Joseph Ayọ̀lá Akínkùótù ìwòye tèmi ni wípé nípa ti ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà wọn ò ṣe àwọn ìjọba wa wọn ò ṣe ètò ìṣèjọba lé lórí hmm. òṣèlú ni wọ́n ń ṣe. Mr. Lamina kí lẹ kí <laughs> lẹ fẹ́ sọ sápá rẹ. sẹ́rí ìjọba ò hmm. tí serious tíjọba bá ti serious dáadáa gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí láàrin bíi six months one year ó máa lọ sílẹ̀. Hmm. Hmm. oṣù mẹ́fà sọ́dún kan sọ nìyẹn kó tó di pé wọ́n dórí oyè. yes ntọ́kọ́kọ́ sọ náà. pé ìjọba ò tí serious lélẹ̀ one ní presidency ẹ̀ pé ìjọba náà ní ẹ̀ka ní presidency lójú tiwọn wọ́n believe pé àwọn gbìyànjú hmm. torí pé wọ́n béèrè owó wọ́n fẹ́ rà bán àwọn release ẹ̀ wọ́n bí wọ́n fẹ́ ra motank àwọn release ẹ̀ wọ́n gbèrò òkìní kan àwọn release ẹ̀ wọ́n láwọn ò fẹ́ olórí sójà kan mọ́ àwọn lílo àwọn káwọn mi wá wọ́n láwọn òsíngbà kan lójú tí wọ́n believe. ẹ má bínú ẹ má bínú mo fẹ́ sáré ẹ má mo fi owó àtọmọdé lẹ́nu láàrin ibi ìṣẹ́jú àáyá pé à ń lé àwọn ọ̀gá àgbà ikọ̀ ogun ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà hmm. pé eh, ààrẹ kò ní í ṣe hmm. pẹ̀lú ìdáàbòbò ẹ̀mí àti dúkìá. Hmm. ó ló jẹ́ kí n béèrè ìbéèrè yẹn lẹ́ẹ̀kan wípé nígbà tẹ́ bá ní pé ká fún wọn ní oṣù mẹ́fà àwọn wọ̀nyí wọ́n ti wà nínú iṣẹ́ iṣẹ́ olóògùn ẹ̀hẹ́ fún iye ọdún kan àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀gbẹ́ni Lámínà. ó yàtọ̀ gba kò ní nǹkan kan ṣe bí èèyàn bá yẹ kí ó lo lókè ẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ eré ti àwọn ikọ̀ ogun ti orí ilẹ̀ ìyẹn army ẹni tí ó bá ti dé ipò brigadier general brigadier general tá a bá ti kọjá brigadier general ipò tí ó kàn kì í ṣe ipò ìpele tí ó kàn òun ni major general lẹ́yìn major general òun ni lieutenant general hmm. tí ẹ bá ti rí ẹni tó bá ti fi ṣe ọ̀gá àgbà ikọ̀ ogun ilẹ̀ ìyẹn chief of army staff hmm. àwọn nìkan ni máa ń ní àmì yẹn lieutenant general ṣe rí ẹni tó bá ti dé position yẹn tó bá ṣe yàn pé ó yá o ẹni tó wà ń bẹ̀ sáà tiẹ̀ ti lọ a wá fi ẹ́ sí kí wọ́n tó fi ẹnìyẹn sí ó ní àwọn ìjà tí ẹnìyẹn ti jà ó ní àwọn iṣẹ́ tí ẹnìyẹn ti ṣe fún ikọ̀ ọmọ ikọ̀ ogun orílẹ̀-èdè nàìjíríà ó sì níbì kan tí ẹnìyẹn wà tẹ́lẹ̀ wọ́n kàn fi sílẹ̀ gẹ́gẹ́ bí olùdarí ni mm. Mm. àwọn kan wà tí wọ́n ń ṣe iṣẹ́ yìí mm. ṣé ò ní yé yín àwọn kan wà orílẹ̀-èdè nàìjíríà la wà tí major general adéníyì tó ń ṣe ọ̀gá àgbà fún ikọ̀ ọmọ ogun láfíà délé ní ìpínlẹ̀ Borno tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ nǹkan tí ó yẹ kó máa ṣẹlẹ̀ kọ́ ló ṣẹlẹ̀ kí la rí gbọ́ lẹ́yìn ọ̀sẹ̀ bíi méjì sí wọ́n yọ kúrò nítorí wípé wọ́n wò wípé gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọmọ ogun kò yẹ kí ó sọ̀rọ̀ rẹ̀ ẹ má jẹ́ kí parọ́ tẹ̀yìn mo ti dé ìpínlẹ̀ Borno bí ẹ bá dé ìpínlẹ̀ Borno kì í ṣe gbogbo ìjọba ìbílẹ̀ yẹn ló ṣe é lọ bámà tí ẹ dárúkọ àwọn èèyàn ò kí ń lọ bámà bí a ṣe ń sọ̀rọ̀ yìí hmm. ẹ lọ sí Gboza ní ìpínlẹ̀ Borno ẹ lọ sí Konduga ní ìpínlẹ̀ Borno lọ sí Monguno ní ìpínlẹ̀ Borno lọ sí Menalari ní ìpínlẹ̀ Borno ní gbogbo àwọn ibi tí mo sọ yìí ẹ lè dédé gbéra kó ní orí ìlú Borno Maiduguri kí ẹ fẹ́ lẹ́nu ẹ síbẹ̀ a sì wà ní orílẹ̀-èdè nàìjíríà ẹ sì ní kí a má ṣe máa bu ẹnu àtẹ́lu àwọn ìjọba bí a bá bu ẹnu àtẹ́lu wọn ta ló tún fẹ́ bu ẹnu àtẹ́lu wọn ìyẹn míì ìyẹn ò túmọ̀ sí wípé bóyá à ń sọ ọ̀rọ̀ òkòlù wọn hmm. rárá hmm. nítorí wípé ìjọba tiwantiwa ni a wà bí a bá hmm. tí àwa náà bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí a máa ṣọ́rú àwọn ọ̀rọ̀ tí a lè máa sọ ṣe mọ̀ pé ẹ ẹ ṣe gan ẹ ṣe gan jẹ́ kí ọ̀gbẹ́ni lámínà parí nǹkan ẹ má bínú pé mo <laughs> wà ó. ẹ̀yà alẹ́ tẹ́lẹ̀ náà bá fẹ́ dá sí ètò yẹn lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí nọ́mbà t tí ó ń lọ ní abẹ́ um, tv yín yẹn ẹ ọ̀gbẹ́ni Lamina. gẹ́gẹ́ bí mo sọ lọ́lẹ́kan yẹn ṣe rí ìjọba wa wọn ò serious láti dẹ́kun wàbàjẹ́ ìgbésùnmọ̀mí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ yìí tí wọ́n bá serious ní two thousand and what zero and ten or so tí wọ́n ṣe um, confab national confab. Mm. Mm ìjókòó national conference àbí ẹ̀dẹ̀ two thousand and fourteen. fourteen ẹ jẹ́ kí n pè ní marriage of inconvenience ìgbéyàwó tí hmm. o fara rọ o hmm. ní up to now because àti ẹ̀rí àárín nǹkan kan tí kinní yẹn tó nípa láti ṣe hmm. ṣùgbọ́n ní àsìkò yìí tíjọba wa nílò láti rí pé àwọn fẹ́ dẹ́kun àbàjẹ́ yìí ó ní àwọn tí wọ́n ń pè ní civil society organizations nílò jẹ́ pé mo mọ̀ pé ọ̀rẹ́ mi yìí wọ́n wà lára wọn èmi wà lára wọn bóyá iná wà bẹ́ẹ̀ ẹni tó bá ti ní organisation tó wà registered civil society ni wọ́n bí ìwà rẹ̀ sójà aspiring náà bọ̀ tí wọ́n ń ṣe tí wọ́n gbìyànjú sí community kí ìjọba wa pè wọ́n kán pè wọ́n papọ̀ kán mọ̀ ṣe ni pé wọ́n fẹ́ mẹ́rin kan ní constituency one àbí mm, constituency mm, three mm. tí sílẹ̀tọ̀ kan wà lọ́mọ mú àbúrò ẹ̀ wá àbí tá a máa mú ọmọ ẹ̀ wá kán pe civil society organisation kán pè pàdé kán ṣe meeting pẹ̀lú wọn a mọ̀ pé ilẹ̀ ń gbìyànjú tẹ́ contribute to society yìí afẹ́kẹ́ ẹ lọ jùkú organisation kọ̀ọ̀kan ẹ lọ ní proposal yín wá hmm. tẹ́ ẹ mọ̀ wípé lọ́dọ̀ tí ìwòye ti ń lélẹ̀ ẹ mẹ́jọ kó pọ̀ wọ́n fún ọgbẹ́ yájọ́ three hundred and fifty us or five hundred and fifty or one thousand us péré ni proposal hmm. yẹn gbọ́dọ̀ jẹ́ tí òfin ló wà board tí wọ́n bá ti ń kà ẹ lọ gbé wa ẹ jẹ́ ká wo ọ̀nà àbáyọ hmm. program tí a ṣe recently world peace conference tá a ṣe lóṣogbo àwa agbé kìnní kan jáde tá a pè ní solution to banditry hmm. lára àwọn nǹkan tó discuss ní ẹ̀rọ jẹ́ ìwé rẹ̀ ti jáde hmm. èròǹgbà tí wà ní pé a fẹ́ fisiti presidency a lè fẹ́ fisiti àwọn governors tí state wọn wà affected by banditry yẹn hmm. láti submit ẹ̀ fún wọn a lè ṣèyí jẹ tán kíjọba mọ́tò lò lò. Mm-hmm. reason tí mo ṣe níjọba ọ̀ tí serious nìyẹn mm. tí wọ́n bá serious kan pé àwọn èèyàn láwùjọ àwọn ọmọ tẹ́lẹ̀ pé wọ́n gbìyànjú wọn sápẹ́ nínú ìdó ìlé mi mm. gẹ́gẹ́ bí tí mo gbọ́dọ̀ kọ́ńgbà tá à ń bọ̀ ó dàbí pé tọ́wọ́ kan pé one two three ẹni gbọ́dọ̀ jẹ́ tí o bá jẹ́ nọ́mbà one o máa jẹ́ nọ́mbà three àbí nọ́mbà two mm. nínú àwọn nínú ìdó sẹ́mọ̀ kan tí mo sọ mm-hmm. tí wọ́n bá pe irú ẹni yìí tẹ́lẹ̀ lọ wáyàn méjì àbí èèyàn mẹ́ta wá kì í ṣe ọ̀rọ̀ òṣèlú lélẹ́yìn o tí wọ́n ní IQ ẹ jẹ́ ká wò ó yá ìgbésùnà mi ní Ondo nìkan ní Ondo kingdom hmm. afẹ́kẹ̀yẹ kẹráńdù ẹ̀ hmm. mo believe pé ojútùú máa wá sí because àwọn tí wọ́n ń lọ tí wọ́n ń di Boko Haram tí wọ́n ń di bandit yìí inú ilé àdúgbò wa ẹ̀rọ ti ń jáde lọ ẹlòmíì kò rà burú ẹ̀ nínú wọn hmm. ẹlòmíì máa rà burú ẹ̀ ok èyàn tó ń gbé báìkì ló ń gùn tùràrí lórí tó dẹ̀ kó bọ́ tó dọ̀ ẹ̀wọ̀n tó ń gbé bọ́ tó ń gbé onígbò báwo ṣe rí Kàbírù mo mọ̀ ti rí Lámídì mo mọ̀ ti rí Ṣẹ́gun hmm. ìbọn ló mọ̀ gbé kọ́rùn tí wọ́n tẹ̀ láwọn kiri tẹ́ ń yìí hmm. níbo ló ti rí ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ. ẹ jẹ́ kí ọ̀gbẹ́ni hmm. Joseph tó lọ fún ọ̀nà àbáyọ. ṣe rí àwọn ọ̀nà àbáyọ sí ètò ààbò tó mẹ́hẹ nítorí pé àparọ́ tara wa ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe rí ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà bí a bá ní kí a máa sọ àwọn ọ̀nà àbáyọ ṣe rí pé wọ́n mẹ́nu bà ètò àpérò kan tí wọ́n ṣe ní ọdún 2014 ní orílẹ̀-èdè yìí nígbà tí ọ̀mọ̀wé Goodluck Jonathan jẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà mm, mm. ṣe mọ̀ wípé ètò àpérò yìí nìkan kọ́ ni wọ́n ti ṣe lórílẹ̀-èdè nàìjíríà àti ń ṣe ètò àpérò nípele nípele ṣe rí eléyìí tí wọ́n ṣe ní ọdún 2014 mo fẹ́ fa ọ̀rọ̀ kan jáde níbẹ̀ ṣé rí àwọn ọ̀nà àbáyọ kan wà nínú àbájáde ètò àpérò ọ̀hún hmm. ká tilẹ̀ sọ wípé ní ìwòye tèmi ọ̀mọ̀wé Goodluck Jonathan yẹ kán ti pe ètò àpérò yìí sẹ́yìn hmm. ìdìbò ìdìbò gbogbogbò ó ń bọ̀ lọ́dún twenty fifteen ìṣẹ̀wá ṣe é lọ́dún twenty fourteen hmm. fún ìdí èyí ní ìwòye tèmi wọ́n gbé kalẹ̀ pẹ̀lú ọwọ́ òṣèlú hmm. ìdí nìyẹn tí ẹ fi rí wípé àwọn ọmọ ẹgbẹ́ alátakò láyé ìjọhún hmm. àwọn ẹgbẹ́ APC wọn ò kópa wọn ò kópa nínú ètò àpérò yẹn hmm. nígbà tí wọ́n sì wá ti gba agbára báyìí eh, àwọn àbájáde ètò àpérò yẹn lórí àwọn tí mi lè sọ wípé wà lábẹ́ carpet <laughs> wọ́n ṣe wọ́n gbé síbi wọ́n wá lẹ táìsì mọ́ ni <laughs> wọ́n lẹ símẹ́ǹtì <laughs> so ṣe rí wọn ò lò àmọ́ àwọn nǹkan wà ń bẹ̀ nítorí pé gbogbo àwọn adarí àti àwọn olùdarí ilẹ̀ Yorùbá wọ́n ṣe ìpàdé pé nǹkan tí a fẹ́ ṣe lélẹ́yìí nǹkan tí wọ́n sọ wọ́n sọ̀rọ̀ nípa restructuring àtúntò hmm. ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ nǹkan ẹyọ kan tí ó jẹ́ nǹkan tó jẹ́ wípé bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bá mu lò ó máa jẹ́ ọ̀nà àbáyọ kan hmm. Hmm. nítorí pé ìgbà yẹn lẹ fi máa rí wípé gbogbo àwọn ọlọ́pàá tí ó jẹ́ ìjọba alápapọ̀ ló ń tukọ̀ wọn a máa wá ní àwọn eh, e-, ẹkùn kọ̀ọ̀kan mm. bíi south west region nínú ẹkùn yẹn láti máa ní àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ nínú àwọn ìpínlẹ̀ yẹn gbogbo wọn náà máa ní àwọn ẹ̀ka ọlọ́pàá tiwọn mm. ìdí nìyẹn tí ìgbà yẹn lẹ máa rí wípé bẹ́ẹ̀ bá dé inú àwọn ìgbèríko bẹ́ẹ̀ dé inú àwọn oko tí ń bẹ ní ìgbòho ní ìbàràpá hmm. tẹ́ bá dé àwọn oko tí ń bẹ ní mọdákẹ́kẹ́ hmm. bẹ́ẹ̀ dé àwọn oko tí ń bẹ ní ìgbọ́kọ̀dá ẹ hmm. máa rí àwọn ọlọ́pàá yorùbá níbẹ̀ ìgbà yẹn lẹ máa rí wípé ó máa nira fún àwọn tó bá fẹ́ jẹ́ agbésùmọ̀mí láti lè mú wípé ẹ̀jẹ̀ àlọ́ ṣiṣẹ́ ibi ara wọn kan tí àpérò yẹn mú jáde nìyẹn ṣùgbọ́n ìjọba tó wà lórí àléfà wọn ò èmi ò sì ṣe kí ni mi ò dá wọn lẹ́bi nítorí pé àwọn gan ò kópa nínú Eh, àpérò yẹn wọ́n rí wípé òṣèlú ni wọ́n fi gbé kalẹ̀ èmi náà sì rí ní hmm. ìwòye tìyẹn ọ̀rọ̀ wà níbẹ̀ hmm. èkejì òun ni wípé ìjọba alápapọ̀ ó ń ṣe ló yẹ kí wọ́n ró àwọn gómìnà lágbára ṣe rí ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà hmm. ó ti rú àwọn gómìnà gómìnà mẹ́ta mẹ́rìndínlógójì tí ń bẹ ní orílẹ̀-èdè ó ró wọn lágbára o àmọ́ ó wá fẹ́ dàbí ẹni wípé èmi ò èmi ò fi ọ̀rọ̀ yìí sí abẹ́ ahọ́n sọ ìkan tí àwọn ọmọ orílẹ̀ nàìjíríà ń sọ ni ó wá fẹ́ dàbí ẹni wípé ìhà tí ààrẹ kọ sí hmm. eh, agbésùmọ̀mí yìí ó dàbí ẹni wípé wọ́n fẹ́ máa fi sápá kan hmm. tó sì jẹ́ wípé kò yẹ kí ó bẹ́ẹ̀. ọ̀gbẹ́ni Joseph máa da yín dúró lápá bẹ́ẹ̀ nítorí àkókò ti lọ wọ́n sì ti ń ṣẹwọ́ sí wa ní ilé agbára ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè tẹ́lẹ̀ ìbéèrè yẹn ni wípé bí ṣé ẹ wò pé àjọṣe ìjọba àpapọ̀ àti ìjọba ìbílẹ̀ àbí ìpínlẹ̀ kò dánmọ́rán tó nítorí a ti rí i pé àwọn ilé ìgbìmọ̀ asòfin wọn á ní kíjọba àpapọ̀ kó ṣètò ààbò kó dára àwọn gómìnà láìpẹ́ yìí lónìí ọ̀sẹ̀ yìí náà ní ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n tún sọ pé kí àwọn ìjọba àpapọ̀ kó ṣe ètò ààbò kó yanrantí ṣé a fẹ́ sọ wípé agbára ọwọ́ wọn kò tó ní. ní ìṣẹ́jú àyá ẹjẹ́ gẹ́sàrẹ́ ìlú pẹ̀lú pẹ̀lú nǹkan tí ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà sọ hmm. bí a bá sọ̀rọ̀ nípa ààbò ní hmm. orílẹ̀-èdè yìí ààbò dídáàbòbò ẹ̀mí àti dúkìá wà ní ọwọ́ ìjọba alápapọ̀ hmm. dídáàbòbò ẹ̀mí àti dúkìá wà ní ọwọ́ ìjọba ìpínlẹ̀ ṣe rí bí ó ṣe wà nínú ìwé òfin níṣẹ́ mm. ló yẹ kí àwọn ìjọba alápapọ̀ àti ìjọba ìbílẹ̀ máa ṣiṣẹ́ papọ̀ lórí rẹ̀ mm. àmọ́ ó nìkan tí àwọn olóyìnbó máa ń pè ní interest mm. ó máa wà ẹ rántí ọjọ́ kìíní àná ní ìpínlẹ̀ Ondo tí arákùnrin Olúwarótìmí Akérédolú tó ń jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Ondo tí wọ́n gbé àwọn ètò kan kalẹ̀ kí ni ìjọba alápapọ̀ ṣe iléeṣẹ́ ìjọba ṣe àtẹ̀ránṣẹ́ fún àwọn akọ̀ròyìn wípé àwọn ò faramọ́ tí ó sì yẹ kí ó rí bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n máa tako ara wọn. ọ̀gbẹ́ni Lamina ẹ fún wa ní ilé tẹ́ẹ̀kì. ìmọ̀ràn tèmi fún àkọ́kọ́ fúnjọba orílẹ̀-èdè Nàìjíríà ni wípé ẹni lọ́kàn wípé orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè yìí ni tẹ́ bá kúrò níjọba ẹ̀yin tún padà bọ̀ wá di aráàlú náà ni gbogbo nǹkan tó yẹ ká ẹ ṣe ẹ ṣe àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ẹ jẹ́ kí àwọn ọmọ wa tán jẹ́ ọ̀dọ́ gẹ́gẹ́ bíi tèmi àtàwọn oníjàbù mi àtàwọn ẹ̀gbọ́n kan níṣẹ́ lọ́wọ́ hmm. tán bá níṣẹ́ lọ́wọ́ wọn ní lọ́jọ́ yẹn agbésùnmọ̀mí alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí ìbáṣepọ̀ tó dáa kó wà láàrin ẹ̀yin pẹ̀lú àwọn ọba lórílẹ̀‐èdè yìí hmm. àtàwọn gómìnà pẹ̀lú local government hmm. ìyẹn ìjọba ìbílẹ̀ èyí ni yóò nítumọ̀ láti lè bá gbógun eléyìí tí màá fi kásẹ̀ lẹ̀ ni wípé àwa tá a jẹ́ mẹ̀kúnnù tá a jẹ́ aráàlú ẹ jẹ́ ká máa ṣe àdúgbò wa ní ojúlọ alákànfin sọ́rí hmm. tá a bá rí kùdìẹ̀kudẹ ládùúgbò wa ẹ jẹ́ ká rọ bá àwọn ọlọ́pàá ká jẹ́ kán mọ̀ típa ọ̀bá ká ọlọ́pàá láti bóyá ìrúmbà wà àti lọ sí police station ẹ jẹ́ ká wá àwọn kẹta wáhùn pé wọ́n jẹ́ àgbàlagbà ládùúgbò àbí wọ́n jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn tàbí fún jẹ́ peace ambassadors ẹ jẹ́ ká lọ sọ ayé sọ fún ọgbẹ́ dákun mo rí kinní kan ládùúgbò láìpẹ́ yìí ẹ gba nọ́mbà àwọn èèyàn tẹ́ bá ti rí ẹ jẹ́ ká wọn make contact láàrin ara wa tó bá ti rí yẹn sáré gba nọ́mbà keep it torí pé ó máa wúlò lọ́jọ́ ọ̀la ìmọ̀ràn mi lélẹ̀. ẹ ṣeun ẹ ṣeun àlejò wa ẹ ṣeun ọ̀gbẹ́ni Joseph àti ọ̀gbẹ́ni Lamina àdúpẹ́ lọ́wọ́ yín pé darapọ̀ mọ́ wa lórí ètò lónìí àníri jù báyìí lọ lórí ètò yín ètò wa gbàgede ìlú lónìí ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ní ilẹ̀ tí mo pẹ́ fẹ́ jáde lọ èmi gan mo ti ń lọ patí báyìí bẹ́ẹ̀ ṣe ń wò mí <laughs> orúkọ tèmi ò yí padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé olóyìnbó ló bá dé Rachel Roberts ló ń kí yín pé káfíìrì pàdé Farouk ó dọwọ́ ẹ̀. Farouk Ogunjimi ni orúkọ tèmi ẹ̀yin èèyàn wa màá dá wa nímọ̀ràn pé ètò ààbò tó mẹ́rẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yìí ìjọ ìjà gbogbo wa ni ìjà gbogbo wa sì ni ẹ má jẹ́ ká fi ìjà ẹ̀yà mẹ́yà máa fi ṣètò àìsààbò tó wà lórílẹ̀‐èdè haúsá ni fúlàní ni mùsùlùmí ni kìrìsìtẹ́nì ni torí ẹ̀ ẹ má jẹ́ àṣebẹ́ o ìwà ìbàjẹ́ ìwà ìbàjẹ́ ni ọ̀nà tó sì yẹ ká fi dojúkọ ọ̀nà tí ó tọ́ òun ni kẹjẹ́ ká fi dojúkọ ìwà àbàjẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà yìí kò ní jù báyìí lọ lórí ètò gbàgede ìlú níkànnì ìkànnì Kaftan television yorùbá títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀. Thank you.